ó pè kí mi wá pọkọ mi adéṣẹwà ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ alóhùn akùnrán ọmọ alágbogbo òde ìjẹsà àṣẹrẹ èrè ti ṣáná ó ti wéréǹgì ẹlú ọkọ mi adéṣẹwà ọ̀rọ̀ àṣìṣe ọ̀rọ̀ àṣìjẹ ọ̀rọ̀ àṣìmú ọ̀rọ̀ àṣìná o ọ̀rọ̀ àṣìlò ọmọ aráàlú ní ìlédè rẹ ọ wà nínú ìlọdọ tẹbi bá ń pọnù orí rẹ ní burú o ìpín rẹ ní gbàbọdè okú ìtọ́jú mi ò ṣí ọkọ mi ọmọ atọ́jú ìwọ náà gbogbo nǹkan kó omi fi rẹsọ mi ni mo ní rí ọ̀rọ̀ àdàmú lẹ́nu sẹrẹ ni o sẹrẹ ni èyí ní ìdìsẹmọ ọlọwọ òkè òkè bẹ́ẹ̀ lẹyẹ mi fò pẹ̀lẹ́ ọkọ mi ọkọ rẹ síkọ́ sálàáfíà ni ìyẹn ọmọ rẹ síkọ́ sálàáfíà ni wà pẹ̀lẹ́ mẹ́ ìsinmi àdúrà mẹ́ ìdákí àdúrà kí ni sẹ́mi kí mi ní gbàdúrà fún yín àdúrà mi ní ní gbogbo ọ̀nà ẹ̀ ìyẹn àsìrí pa àdúrà ó sí ọkọ mi pẹ̀lẹ́ no mẹ́ ẹ ṣépè mọ́ o ìyẹn èèyàn ni o ìyẹn èèyàn mi kọ́ bọ̀ mí lẹ́nu mẹ́ ẹ ṣépè mọ́ gbogbo èèyàn kan mi bí ọkọ ni mo mi ṣépè ní lukuluku la pa ọ́ jésù sọ̀pọ̀nà láàgbé ọ lọ mẹ́ ẹ ìpèkè lẹ́yìn jésù mi òpó jésù nìkan ni mo dì mú ọkọ mi gbà mí gbọ́ torí mi mo bí ọ mẹ́ ẹ ṣépè lẹ́yìn kí mi lọ ṣọ́ọ̀ṣì kí mi dé kí mi ka báyìí ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn nìkan ni mo bá dúró ìwà mi dáa wọ́n dá Ọlọ́run kan imagine lára owó kí mi send sí mi kí mi fi ránṣẹ́ sí mi ni mo bá tíǹkì pé kí mi mọ̀ jẹ́ àdánìkànjọpọ̀ o ìyá táǹwá alájọ ni ọ̀rẹ́ mi sì ni mo bá ní òkè o kí mi mọ̀ adájọ́ níparí oṣù kí mi mọ̀ gbà onílọ̀ fifteen àtàjọ àti ìyá táǹwá mẹ́rin hàn ìyá táwọn afowó orí aṣòwò onípolórí burúkú lóbìnrin ni burúkú ká sì gbóbìnrin ni lọ́tẹ́ bí tara òun lómi kan lẹ̀kùn ni ọkọ mi mẹ́ẹ̀ ṣépè mẹ́ẹ̀ ṣépè ṣùgbọ́n sórí ìsọ̀pọ̀nà kí màá rán lọ bá ìyá táwọn wá òun ló mi kanlẹ̀kùn ni because owó òní ẹ̀ ṣe pé bóyá owó òní mi dùn mí lọ títí ṣùgbọ́n òògùn òdùn mi ni it's my right ṣùgbọ́n kí mi bá ṣe tán èmi àti ìyá tá à ń wá àámú nǹkan lẹ̀ ládùúgbò. continue yes àámú nǹkan lẹ̀ ṣùgbọ́n irọ́ ni èsì kankan tó lè dènà ìjọba ọ̀run yìí àjọ àrí jésù àjọ àbá jésù ìjọba ni ọkọ mi lọ́fọ̀kan rà rẹ balẹ̀ o mẹ́ẹ̀ ṣe pé ìgbàkẹ́ni ní kémi ṣe wèrè báwo ni màá ti mọ dá sépè mẹ́ẹ̀ ṣe pé ọkọ mi lọ́fọ̀kan balẹ̀ èsì kankan èsì wọn àṣìyàn èsì wọn àṣìyàn ọmọ rẹ èsì wọn àṣọkọ rẹ tẹ̀lé ọkọ mi mo ti dákẹ́ bẹ́ẹ̀ ni ó lè bá mi sọ̀rọ̀ tì kí mi mọ̀ gbọ́ ṣùgbọ́n mi ò mi è ṣe.